bismillah alhamdulillah suma salatu wa salam ala rasulillah ikwata liman assalamu alaikum wa rahmatullahi wa barakatu a dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run a dẹ̀ tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam a bẹ̀ ọlọ́run kó gba ìjọsìn wa nínú ramadan ṣáájú ramadan àti lẹ́yìn ramadan kó járí ọ̀nà ẹ̀láyé àti inú sàárẹ̀ àtijọ́ gbéǹde alkiyama ẹ̀yẹrúsìn ọlọ́run fíkíwù ramadan part four lélẹ́yìí Fikiru Ramadan part four òun là ń ṣe àlàyé rẹ̀ lọ yìí kọ́lọ̀njí ó wúlò fún wa kí ni ń tá a pẹ̀lú fíkíwù Ramadan bó o láàṣẹ gbọ́ ààwẹ̀ Ramadan yìí táàrí tọ́lọ́hún ṣe ń bẹ̀ tọ́lọ́hún yọ́nú sí wa táwà aláyẹ̀ kí ní wà bá sí rọ tọ́jẹ́ pé lórí ìmọ̀ àmọ̀dájú òun láwà lórí ààwẹ̀ kìí ṣe àlàájáhálín kìí ṣe lórí àìmọ̀kan ibi tá a dé náà ni àmọ́lù sọ́ọ́lẹ̀ àfi Ramadan àwọn aṣẹ́ olóore tá a máa ṣe nú àwẹ̀ a ti jẹ́ kóyé ní episode three pé àwọn aṣẹ́ tá à ń ṣe nínú Ramadan náà la máa ṣe a máa wá ṣàlékún àzíyáàdà wà lùzùm awil mulazama a gbìyànjú àti lékúnṣẹ́ yẹn wà mulazama tù ha a ní mọ́ gan tó pé a ṣe ju bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ láṣẹ wá láàṣọ bíi mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún nínú àwọn iṣẹ́ eré tá a tún dún ní mọ́ tá a mójútó tá a mọ̀ ṣàkíyèsí ẹ̀ tá a mọ̀ ṣe ń gbogbo ògbà lẹ́ni tọ́já sí pé rọ́ọ̀dì ìyá mínà lè mọ́ lẹ́ni tá à ń kan odidi ẹ̀san ńlá lọ́dọ̀ ọlọ́run lẹ́ni tá à ń kan àlèmági fírọ̀ wà ráhàmà pé kọ́lọ́hún foríjì wà kọ́kẹ́ wa lẹ́ni tá à ń ran kan àlẹ́ ìtìkùmínà náà pé kán bọ́kùn náà kúrò lọ́rùn wa ọlọ́run mọ̀ ṣe gbogbo eléyìí nírọ̀rùn fún wa a ti sọ̀rọ̀ ààwẹ̀ a gbà ààwẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mọ́ àti wọ rẹ̀ tànàbí dẹ́n sọ ma pé mọ̀ ń sọ ọmọ rọmọdọ́nà ìmọ̀ náà ń wáhàtì sáábán ògùnfírọ̀ tàkọ́ dámọ̀ mi ń bá ààwẹ̀ látara àgbàgbọ́ òdodo tó yanjú lẹ́ni tó nígbàgbọ́ òdodo sí àdéhùn ọlọ́run tó sì ń kan nìkan ní wọn ò forí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ṣáájú rọ̀mọ̀dọ́ jìn bákan náà ni irun adẹ̀tí sọ̀rọ̀ challenge àdìsí àfàwọ̀ anas ọmọ malik ibi àdìsí náà láti wá gbé pàápàá bí nisbati ilan nisa lábala àtàwọn obìnrin àtàwọn àlàyé ṣókí lórí ẹ̀ kí ni tàdíìsì yẹn fún wa ní challenge ẹ̀ ni pé alẹ́ ni tó bá lè kírun ogójì ọjọ́ forty days níjàmọ́ tó ń bá Allahu akbaru alákọ̀ọ́kọ́ ọlọ́run nìkan là nínú iná wọ́n dẹ̀ là níbi kọjẹ́ bàrọ́ àtùnmínà náà wà bàrọ́ àtùnmínà nífà kò ní í wọná wọn sì là níbi kọjẹ́ mọ̀nàfíkì a níbi kan náà méjèèjì ń forí sọ torí pé innal fi dárkìlẹ̀ asfali mínà náà ìsàlẹ̀sàlẹ̀ náà ni mọ̀nàfíkì ń lọ so ti wá la òun bí iná tán là kọjẹ́ mọ̀nàfíkì kò ní ní ọlọ́run ṣe wá lọ́mọ mọ̀jẹ̀ àwọ̀ náà mọ̀jẹ̀ àgbóòrùn náà ọlọ́run débi pa àwọ̀ sàánú wa ọlọ́run sàánú wa à ń bí ọ ni allahumma inna nas'aluka aljannata allahumma ajirina minan nar allahumma inna nas'aluka aljannata allahumma ajirina minan nar allahumma inna nas'aluka aljannata allahumma ajirina minan nar ọlọ́run ṣe wá lọ́mọ àlùjànnà mọ́ ṣe wá lọ́mọ àná àwa ń ṣàlàyé lọ ibẹ̀ láti wá gbé tó bá wá já sípò bẹ́ẹ̀ ni nígbà ní ó ń kírun jàmọ́ ó sì ń bá Allahu Akbar alákọ̀ọ́kọ́ wọn ó ṣoore méjì fún nínú tá a sì mọ̀ nínú Islam ni wípé kèé ṣe ọ̀ranyàn ni kóbìnrin ó lọ kírun mọ́ṣáláṣí kèé ṣe ọ̀ranyàn ni kóbìnrin ó kírun jàmọ́ bó o lóbìnrin ṣe wáá fẹ́ gbarú ládá ńlá yìí tí wọ́n ó fi la òun náà nínú iná àwọn àáfàá ní very simple intanẹ́bì sọ yẹn tóbìnrin náà bá ti meet up ó ń ṣàkíyèsí àsìkò oorun lápẹẹrẹ àdúgbò tó wà àbí ìlú tó wà àborílẹ̀ tó wà lápẹẹrẹ ń táwa bá ń kí zuri lọ́wọ́ ní nàìjíríà asiri lọ́wọ́ ní saudi arabia bá jẹ́ kírun náà lu wọn tó bá wọn lọ mọ́sálásí yóò máa ṣe kòǹgẹ́ tẹ̀kìbírọ́tùlù wúlá déédéé irú àsìkò ńlọbìnrin kan náà wá ń ṣàkíyèsí tó ń kí subuhi tó ń kí zuri tó ń kí asiri magribi ìṣá tọ́wárì kíbẹ̀ fódìdí ogójì ọjọ́ bí idni rahman wọ́n la òun náà nínú iná ọlọ́run jẹ́ asoríire àwa ní téèyàn bá fi lè ríru ẹ̀ ṣe fódìdí ọgbọ̀njọ́ torí ń tà ń sọ lọ ní àwọn aṣẹ́ eré tá a máa ṣe nù ramadan a ní ọ̀kanú ẹ̀ ni pé irun tá a ti ń kí tẹ́lẹ̀ a máa kí dáadáa a wà mójútó ká máa kí lásìkò ká máa kí níjàmọ́ ká tún wá máa ṣe kòǹgẹ́ Allahu Akbar alákọ̀ọ́kọ́ tó bá ti wá lè mú wa ṣe kòǹgẹ́ eléyìí fún thirty days àákẹ́gbìyànjú àti fijọ́ mẹ́wàá kan nínú Shawwal tí Ramadan bá jẹ́ twenty nine àfijọ́ mọ́kànlá kan àwa náà dẹ̀ ń tọ́lọ̀ lànà nánu ọlọ́run ṣàánú wa ọ̀nà kanú àwọn ọ̀nà tá a fi lè rí ìyọ̀nù ọlọ́run òun ni eléyìí àáfàá níyàtọ̀ sínú ọ̀ranyàn yìí ara aṣẹ́ olóore táàtún mójútó òun náà ni àwọn súnánù rọ́ọ̀tìbà àwọn ìrun tá a máa ń kí ṣáájú àbí lẹ́yìn àwọn àrùn ọ̀ranyàn pàápàá rí àdíìsì tó ní rákà méjìlá tànàbí sallallahu alaihi wa alihi wa sallam tó lẹ́ni tó bá ń dóní mọ́ àwọn náà fìlà rákà méjìlá ṣáájú lẹ́yìn ìrun ọ̀ranyàn ọlọ́run ọba àlékè ọlá yóò ṣoore ńlá fún yóò lànà iná tí ó dẹ̀ jẹ́ tí yóò rí ọ̀nà ọlọ́run ọba àlekè ọlá tó jẹ́ pé ilé ńlá nínú àlìjánná òun ni wọ́n kọ́ fún onítọ̀hún jẹ̀mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ àsára ń tààtò mójútó ńjọ́ tí ò sí Ramadan wọn ni ká mójútó tó bá wá dinú àwẹ̀ náà àwọn náà fìlà tá a máa ń ṣe bidayatan min raka atalifajir ẹjẹ́ àmọ́ láti bi raka atajilifajir náfìlà araka méjì tá a máa ń ṣe ṣáájú ìran subuhi ẹ má jẹ́ àfọwọ́ yẹpẹrẹ mọ́ ìran zuri òun náà ní náfìlà ṣáájú pẹ̀lú gbogbo àwọn àhàdíìsì tó wá ká pín sọ́nà méjì àìdá two raka or four raka two or four raka before zuri two or four raka after zuri before asiri two or four raka before asiri lẹ́yìn asiri mubashara kò sí náfìlà yẹn nítorí lẹ́yìn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí ì bá ṣe àwọn zawatul asbab náfìlà tí sábàbí lè gbé wá ìyẹn ló tún kù bákan náà lẹ́yìn ìgbà tó bá di pé oòrùn ti wọ̀ tá a fẹ́ kí magrib a lè ṣe náfìlà rákà méjì sọ́ọ̀lù kọ́bùlà lè magrib sọ́ọ̀lù kọ́bùlà lè magrib sọ́ọ̀lù kọ́bẹ̀là lè magrib liman sha'a ànábì àsàlà ló bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹ lè ṣe náfìlà ṣáájú magaribi ẹ ṣe náfìlà ṣáájú rán magaribi ẹ ṣe náfìlà ṣáájú rán magaribi fẹ́ni tó bá wù so a lè ṣe náfìlà rákà méjì before magrib tásìkò bá gbà wá kò sí tó burú ń bẹ lẹ́yìn magribu náà a tún lè ṣe náfìlà ṣáájú ìran ṣáì a lè ṣe náfìlà ẹ̀yìn ìran ṣáì náà a lè ṣe náfìlà pàápàá jùlọ àwọn àrùn tí wá ń bẹ láàrin ìṣáì sí yíyọ àlùfájàrí àsìkò náfìlà ni àsìkò kíni o náfìlà yálà mọ́sálásí tiwa rákà mẹ́wàá wọ́n kí rákà mẹ́jọ ni àwọn àfáà yìí tó rẹ̀ lẹ́nu àwọn àfáà ni wípé kò séyìí tí ọ̀lọ́ ń bẹ̀ tó bá jẹ́ fẹ́ráká méjì méjì wítìrí ni ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀ẹ̀mejì nígbà bá tún débi tó ní í ṣe pẹ̀lú bọ́yá irú àwọn àrùn yẹn tásìkò bá gbà wá a lè padà sọ ṣùgbọ́n kò sí ní tó burú kéèyàn ò kírun lẹ́yìn ṣáì àwa máa ń pè lásámú àbí aṣárì àbí tàràwí lọ́dọ̀ wa ń bí àtàwọn àlùmíì lágbàáyé kò tún ní àmọ́ tó jí lóru àtẹ̀yìntà kí lẹ́yìn ṣáì àtẹ̀yìntà tún jí lóru gan-an tá a bá dàpọ̀ kò tí ì tó ìròyìn tí yàwó Aisha fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam falata salani husni hinna wa tuli hinna tí ó gùn rẹpẹtẹ tí ó dáa gan abiru sàbí tọ́lọ́wọ́n kí lẹ́yìn anabi asalam tánàbí fi sọ́rọ́ tó lè bá kọ́ra kírun ó tún fi sọ́rọ́ tó nìsa kírun ó tún fi sọ́rọ́ tó aláìmúrán kírun súrà mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá máa fura tó bá tún wá débi ọ̀rọ̀ àlùjánnà yóò tọrọ àlùjánnà tó bá débi ọ̀rọ̀ náà yóò fọlọ́run wá sọ kó nu iná tá a dẹ̀ torí pé sọ̀láàtù láìlì mọ́síná mọ́síná náà àdìsí pé irun òru ráká méjì méjì ni tó bá di pé ń páyà apálùfàjà rí ọyọ ànábì òfin wítìrì lé pẹ̀lú gbogbo àwọn àlàyé a ti ka ọ̀rọ̀ àwọn àfà àwọn tó sọ a àwọn tó sọ b èyí táwa fi ń sin lọ́hùn tí ó jẹ́ pé aran kan pé ọlọ́run ó lọ́wọ́ wa òun ni pé kò sí ní tó burú kákọ́ṣe náà fìlà bíi rákà mẹ́jọ mẹ́wàá lẹ́yìn ìran ṣáì ká ṣe náà fìlà bí idni rahman kò sí ní tó burú ń bẹ nínú ọ̀rọ̀ tí jùmọ̀wúrú ulama sálàfán wà khalafán nínú àwọn tó ti lọ àbí nínú àwọn tó ń bẹ láyé so ti wítìrì ni ò gbọ́dọ̀ jẹ méjì ẹ ń bá ti lè tú wítìrì tiẹ̀ nínú ìtẹ ẹsẹ lẹ́yìn ìṣá ìtọ ọba jí ò ní kí wítìrì mọ́ ẹ̀yin tẹ ẹ bá kí wítìrì ti yín lálẹ́ ẹ lè tún kí lóru so ti tá a bá sì ń tẹ pé kò tún kí tààrà wí tàmá kí lẹ́yìn ìṣá ìtọjẹ pòrò nìkan ló kò sí ní tó burú ń bẹ náà fìlà náà ń gbogbo ẹ bá a bá ṣe lè fi súnmọ́ ọlọ́run sí iná ní ládàá tá a gbà wájú ọlọ́run kọ́lọ́n járí ọ̀nà ẹ̀ kọ́dẹ̀ sí wálé ni tí yóò ṣe kò ń gẹ́ oore ẹ̀yin arúsìn ọlọ́run ẹ mọ́ gbàgbé sẹ́ńtà ń sọ ọ́ lọ ni pé lẹ́yìn ìrun ọ̀ranyàn àwọn náà fìlà ṣáájú àtìlẹ́yìn ká mójútó gbogbo àwọn náà wàá fílù kọ̀ọ̀kan náà tá a máa ń ṣe níjọ́ tí ò Ramadan ẹ mọ́ jẹ́ àfọwọ́ yẹpẹrẹ mọ́ àáfàá ní ara ọ̀gá ń tán wàá fẹ́ ká fi súnmọ́ lọ́n nínú Ramadan ni tilawatul Qur'an tilawatu al-Qur'an ah wa ahwalu salaf máàkìrọ àti al-Qur'an fi ṣáàrì Ramadan ahawalun ajiba àáfàá lẹ́yìn mùsùlùmí tá a bá lọ stọ́dì ìṣesí àwọn ẹni ire tí wọ́n ti lọ látòrí àwọn sọ̀háábà tán jẹ́ sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn míì nínú àwọn tó tún tẹ̀lé wọn èèyàn ò mọ̀ wò pé èèmọ̀ làwọn eléyìí o èèmọ̀ sáwọn eléyìí sì ń ṣe nǹkan míì ju kan máa takùrà ní lọ àáfàá ni kò ní í jọ wá lójú tẹ́ ẹ bá rí màmú wa Malik rahimahullah tí ààwẹ̀ Ramadan náà bá ti dé ní tiwọn báyìí ààwẹ̀ Ramadan tó bá ti dé ẹ̀ ń bá ma Ìmáàmù Malik dáadáa ìmáàmù dárìlì hijrọ̀ nù ìmáàmù wa ní Mádínà nù àáfà aládìísì àáfà onífíkù àáfà àgbà tí gbogbo ayé wa máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ni dá ìmọ̀ kánà mọ̀ṣúgùlàn gbogbo ìgbà ni ìmáàmù wa Málíkì máa ń bì sí wọ́n ní tó ti á di wípé Ramadan wọlé ìzà àdákàlà Ramadan yẹfirù minal hadith ìmáàmù wa Nawawi ìmáàmù wa Málíkì ọlọ́mbánikẹ́ wọn ìmáàmù wa Málíkì bọ́nà Anas táwẹ̀ bá ti lè dé báyìí ẹ̀yin ọmọ tí ó bá ń kọ́ ládìísì agbọ́lúdé o yẹ fírù mí náà ládìís kò sí pa nǹkan yín ládìísì mọ́ o bákan náà wọn ò tàn wá kú àmọ̀já àlàsá ti alẹ́ lẹ́yìn à ń jókòó ti àwọn àáfàá kò sí ń tọ́jọ́ mọ́ báyìí o wàyà kó bá lu àálá tilawatil Qur'an minal mashaf n tó kù ni pé tọ̀sán tó rú àsàmà tìlàwà ni látinú mashaf látinú ojú ewé Kùránì wọ́n lè kà lórí ṣùgbọ́n wọ́n àní tí là á wà lọ́kàn báyìí tí wọ́n ó sì kúrà ní ìwájú báyìí tójú wọn máa wo àwọn aráàfin ọ̀rọ̀ ọlọ́run ojú wọn máa wo àwọn aráàfin ọ̀rọ̀ ọlọ́run ara tí wọ́n mọ̀ wá Malik tí wọ́n sọ nìyẹn. àfààní tá a bá tún wá lọ wo ànábì wa sallallahu alaihi wasallam tó jẹ́ ọ̀gá gbogbo wa tó jẹ́ àáfàá wa gangan nínú Ramadan sotiye Jibirilu náà wá máa ń bá ànábì sallallahu alaihi wasallam nínú Ramadan tọ́jọ́ pé yu'ariduhul Qur'an tọ́jọ́ <clears throat> pé wọ́n tó máa tó Kùránì wọ́n máa tọ̀tọ̀ fún ànábì wa sallallahu alayhi lọ́dún náà sì máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọdún tànàbí ó kù ẹ̀ẹ̀mejì ní Jibrilu ṣe bẹ́ẹ̀ sọ ànábì náà tó ń fi ọ̀rọ̀ Kùránì wọ́n yìí fi ṣeré nínú ààwẹ̀ nígbà tí náà tí ó tó máa wá tí ó tó máa tọ̀tọ̀ fún a gbọ́dọ̀ àlè ìtìsáàrù nínà tìláwà fi Ramadan laylan wa nahara àáfàá ni a gbọ́dọ̀ pọ̀lẹ́ tí ó máa ka Kùránì lọ́sàn-án lóru nínú ààwẹ̀ Ramadan torí pé ṣáàrù Ramadan náà lẹ́bi unzila fi í alukur'an torí pé ní oṣù yìí gangan náà la sọ Kùránì kalẹ̀ tí ó máa jẹ́ udanli náà ìmọ̀nà ni Kùránì ó máa jẹ́ wàbàjì náà ti mìíràn lùhúdà wàlúfòrùkọ́n yóò sì máa jẹ́ ní tí wọ́n máa sọ̀kan yà láàrin irọ́ àtòdodo só ti yé bá ní ìsìn yóò jẹ́ kùránì ní òjà àmọ́ bẹ́ẹ̀ bó sì wà ní Suratul Baqara aya one eighty five Quran chapter two verse one eighty five àáfàá ni ọ̀dà ẹjẹ́ àwo díẹ̀ bí àwọn ẹni àná bí wọ́n ṣe máa ń ka alukur'an al zahabi alayhi rahmatullah wọ́n mú díẹ̀ wá nínú tírà àwọn síyárú àlámì nọ̀bálà síyárú àlámì nọ̀bálà nínú tíra àwọn ìtíra ńlá gbà ni ìmáàmù màlìkì ń jégede nìbàdàn bíi láti máa ń sábà kà so èmi gan ò ní lédò ni kọ́lọ́n kó ṣe rọrùn káwa náà ò ní tíra yẹn lé tíra tó dáa pọ̀ ni téèyàn ó ti mọ̀ nípa àwọn ẹni ọlọ́run tó ti lọ àlìkímọ́ yunifásitì nílọrin látún ti kà ń gbà wà ní jamia ìlọrin gbà yẹn tíra ńlá ni táwa náà máa ń dọ́gbọ́n soft copy ẹ̀ lọ àtúndọ́gbọ́n lò kọ́lọ́n kọ́ san àwọn àáfàá wa tí wọ́n kọ àwọn tíra ńlá ńlá kẹ́dẹ̀rẹ̀kẹ́dẹ̀rẹ̀ ilẹ̀sàn rèé kọjá wa náà lápá fún ẹ̀sìn gbogbo àsìkò tí wọ́n lọ́sàn-án lóru àwọn ò tiẹ̀ ráyè facebook whatsapp kankan àwọn kàn sí báàsù lọ wọ́n ń sì bá dáa lọ ni ọlọ́run tún àwa náà ṣe bí a sí o ẹ̀yin arúsìn ọlọ́run alimami zahabi aleyhi rahmatullah wọ́n mú díẹ̀ wá náà ṣe sí àwọn ẹni retán ti lọ bí wọ́n ṣe máa ń ka Kùránì rẹpẹtẹ tó bá ti di inú Ramadan ẹjẹ́ àwo díẹ̀ ń o wọ́n ní àáfàá wa aláṣọ àdúgbò náà Yazid ọlọ́run kó bá ní yọ́nú sí wọn òru méjì làwọn fi máa ń parí odidi kùránì kan ní Ramadan odidi òru méjì ni wọ́n fi parí kùránì kan wọ́n máa ń sùn láàrin wàkánà yanamu bainal magribi wal isha àárín magribi àti ṣàna fi ara máa ń sun oorun ráńpẹ́ sótìyé oorun ráńpẹ́ hmm, òun ni wọ́n níjọ́ tẹ́ wọ́n ní wàkánà yanamu bainal magribi wal isha àárín magribi àti ṣàna fi ara máa ń sun oorun ráńpẹ́ tí ọba sí Ramadan òru mẹ́fà iná fi máa ń parí kùránì tó ń pe kùránì márùn wọn kà lóru níjọ tí ó sí ramadan bẹ́ẹ̀ nínú ramadan òru wọn nìkan kùránì fifteen òun náà fi máa ń kà ọlọ́run bá ní sàwọn sálàfì lẹ́sàn-án rẹ o. àáfàá ní bákan náà tá a bá tún lọ wo àáfàá wa Sa'id bùnú Jubair wọ́n ní kánà Sa'id bùnú Jubair yàtìmọ̀lù kùránì fi kúlì láìlátáì wọ́n láwọn àáfàá wa Sa'id ọmọ Jubair náà òru méjì kùránì kan làwọn náà máa fi panu tí wọ́n kà tán kùránì tá à ń sọ yìí máa tàdá bòr à ń bọ̀ wá bẹ́ẹ̀ náà o wàlúbùkà à ń bọ̀ wá bẹ́ẹ̀ ń gbà bá ka ogun ìṣesí wọn tán torí àwọn àáfàá tún fún aláwọn àlàyé o wọ́n máa ń ronú sí wọ́n sì máa ń sọkún à ń bọ̀ wá bẹ́ẹ̀. àáfàá ní tá a bá wò ó a tó rí nínú àwọn sálà bí àáfàá wa alwalid ibn abdulmalik àwọn tí kánà yakhtim fi kulli salasin ọjọ́ mẹ́ta kùránì kan ni tó ti yé ọjọ́ mẹ́ta kùránì kan ni tó ti yé báwọn ó lè tí wọ́n tún parí lóru o wọ́n nínú gbogbo Ramadan wọ́n máa ń parí sábà ashara khitima wọ́n máa ń kárí kùránì seventeen kùránì seventeen náà máa ń kà nínú gbogbo Ramadan jama àtúnrí ìmáàmù wa ṣàfihì ọlọ́run kó bá ní yọ́nú sí wọn wọ́n ní sitina khitima ní fi kulli shahrin sótìyé nìsín wọ́n ní pé gbogbo inú oṣù rọ̀mọ́dọ́ ìmáàmù wa ṣàfi àdìpọ̀ ọmọ ọdún méje náà ti á Kùránì tán so gbogbo sixty times Kùránì méjì lójúmọ́ ni so wọ́n sì ka ogún lọ́nà mẹ́ta tí í ṣe ọgọ́ta sixty Kùránì ni wọ́n parí nínú rọ̀mọ́dọ́n wọ́n lára ẹ̀ náà wá ibi táwọn àkàdé wọ́n tó máa fi kírun lọ wọ́n tó máa fi kírun tán wọ́n tó máa kà lọ torí kò dìdí Kùránì àwọn gan ni alukùránù yẹmúṣí alàlẹ́ àròtì walking Kùránì gbogbo Kùránì ti wà lọ́pọlọ wọn gbogbo omi ara wọn sì di Kùránì ọlọ́run ṣàánú wa o jẹ́ káwa náà ò lè nífẹ̀ẹ́ ọ̀rọ̀ rẹ báwa náà ṣe ń tẹ fóònù tẹ fóònù tá a bá ń tẹ kùránì tá a ń kà á bẹ́ẹ̀ bóyá wa náà bá tiẹ̀ tún súnmọ́ àwọn sálàfù dáadáa yìí ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀san olóore bákan náà ni àáfàá wa aládìísì àgbà al-imam al-bukhari muhammad bin ismail ọlọ́run kó bá ní yọ́nú sí àáfàá wa àáfàá aládìísì àgbà kódà nínú ìtàn ìmáàmù bukhari tí a kà tó bẹ́ẹ̀ bí ìpìlẹ̀ tíra fati olùbárì àtàwọn tíra míì nínú àwọn tíra tó fi sọ ìtàn wọn ìmáàmù Bukhari ń gbà wọ́n parí rọmọdọ́nà báyìí òun ni wọ́n jọ́lọ́ ní pé wọ́n gba àwẹ̀ tán báyìí immediately ni wọ́n kú ọlọ́run irú ikú dáadáa báwọn ṣe fáwa náà wọ́n gba àwẹ̀ tán lẹ́ni tá a ran kan pé ọlọ́run ti forí ẹ̀ṣẹ̀ wọn jẹ wọ́n lẹ́ni tá a kan pé wọ́n sì kòǹgẹ́lẹ̀ látòlẹ̀ kọ́dẹ́rì tó lóore ju àìmọye lọ wọ́n sì rárá lọ bọ́ lọ ọlọ́run bá ní ṣe dáadáa fáwọn afáà wa yìí ọlọ́run ṣe dáadáa fáwa náà àtàwọn àrọ́mọdọ́mọ wa ò ṣàánú wa ò jẹ́ akú ní mùsùlùmí òdodo o jáwa náà lápá fẹ́sìn o. ìmáàmù Bukhari àáfàá aládìísì tó pọ̀ òun ni wọ́n wọ́n ní kíni fọ́múlà àti wọn wọ́n ní kánà Muhammad bin Ismail al Buhari yakhtimu fi Ramadan fi nahar kulla yawmin khitma wọ́n ní ní odidi ọ̀sán ọ̀sán ọjọ́ kan nínú ààwẹ̀ Kùránì odidi kan ìmáàmù Bukhari máa ń parí wàyẹ̀kùn bá dà tàràwí kúlà sàlásì làyà àlẹ́lẹ́ bẹ̀ kìtìmọ̀ ṣe wá rí òru mẹ́ta náà fílà tàràwí táwọn máa ń kí láàrin òru mẹ́ta ó di kùránì níwọ̀n ìparí ẹ̀ ó túmọ̀ sí pé lóru nìkan òru mẹ́ta kùránì kan òru mẹ́ta kùránì kan òru táàtì kùránì mẹ́wàá nù ọ̀sán kùránì táàtì ten plus táàtì kùránì bíi ogójì òun ni mọ́n Bukhari máa ń kà yẹn àwọn aládìísí àgbà nìyẹn o ọlọ́run gbogbo wọn jama àáfàá tún mọ́rọ̀ àwọn míín wà àáfàá ni ẹ wá já sáré clear àwọn masailu kan lórí bọ́n ti ń ka Kùránì yìí alimasalatu le ola bá a ṣe ní àwọn sálàfù ń ka Kùránì tó pọ̀ yìí àáfàá ni ká lọ gbọ́ yé o kìí ṣe pé wọ́n kẹ̀ ń kà lásán o wọ́n ń kà á pẹ̀lú pé wọ́n ń ronú sí i tí bẹ̀rù ọlọ́run sì wà ń bẹ̀ ni ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ káwọn àrùkọ àwọn ọkẹ máa ka kùránì yọ wà pọ̀ tí ò ní wúlò fún wa tó bá jẹ́ pé mẹ́ta mẹ́rin márùn mẹ́wàá ló lè kà nínú Ramadan tí yóò lè yí máa ní rẹ kún fún ọjọ́ so àwọn sáláfùlì wúmọ̀ yìí a rí wípé wọ́n máa ń ronú sí kùránì gan àǹfààní yẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú tá a gbòye ẹlẹ́kejì òun ni àlùbọ́kà ẹ̀ńdà tìlà wá tìlù kùránì àáfà ìtẹ́gbẹ́ làmú yẹ́kùn mi ní adìyí salaf Afa ni ká lọ gbọ́ yé kò sí inú ṣe sí àwọn salaf kán wá máa ka kùránì dúnà tàdábòr wà fàhàm tí wọn ò ní gbọ́ yé tí wọn ò ní ronú sí àáfà ní kì í ṣe ìṣesí wọn o wàyí náà máa káànù yàtà àfàrú nàbì kàlámì láyà azawajalla wáyù hàrìkú nàbì ìlkùlùb àáfà ní kùránì tí àwọn salaf àwọn ẹni rẹ tí wọ́n ti lọ yìí bẹ̀rẹ̀ látòrí àwọn sàábé tẹ́ ẹ dórí àwọn tó tẹ̀lé wọn àáfàá ni wọ́n máa ń lapa pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ ọlọ́run máa ń mi ẹ̀mí wọn ni tí wọ́n máa gbẹ ẹ̀mí wọn tó yẹ pé their hearts will be trembling ọlọ́run máa ṣàánú àwa náà àáfàá ni gbogbo àwọn tá à ń sọ yìí ẹjẹ́ àwò ẹjẹ́ àwò ohun tó ṣẹlẹ̀ níbi àdìsí àáfàá wa àdìsí ìmáàmù Bukhari àdìsí àáfàá Abdullahi ọmọ Mas'ud ọlọ́run bá ní yọ́nú sí wọn tọ́nípànà bíi sọ fáwọn ọjọ́ kan pé ọ̀ya ìrẹ́ Ibn Mas'ud ọ̀ya ka Kùránì fún mi ka kùránì tó ní pé akọ́rọ̀ wàlíkà wàlíkà ounzi ibi ànábì ṣe ń tún máa ka kùránì fún ni àáfàá wa ṣe bẹ́ẹ̀ yẹn náà sọ kalẹ̀ fún ànábì ní wàhíbù anas máa wù mí nìkan èrì èmi náà fẹ́ máa gbọ́ kùránì lọ́dọ̀ ẹ̀ ń tọ́ yàtọ̀ sí mi ẹ tó ṣàkíyèsí àárín nínú táwọn àáfàá sọ ni pé ọkà kùránì ọwọ́ àárẹ̀ ọ̀ àbí o ti ẹ̀ ti sàwọn iṣẹ́ kan wáárẹ̀ ọ̀nà Ramadan ọwọ́ afẹ́gbẹ̀lélẹ̀ tó máa pílè kùránì ọlọ́run ti sànú àwa lásìkò yìí gbogbo àwọn fóònù wa ìlú ní gadgets ló ní oríṣiríṣi oríṣiríṣi dáńlóòdù kùránì ọ kùránì oríṣiríṣi reciters different hundreds of reciters náà ti wà lórí play store dáńlóòdù ètò ọba àdìpọ̀ láìkì máa gbọ́ kùránì gan orí pé o tún wà ní mọ́tò rẹ tó máa gbọ́ kùránì lọ ọ̀fẹ̀gbẹ́ lélẹ̀ máa gbọ́ kùránì ìwọ nìkan ara dá wà tó máa gbọ́ kùránì bó o ṣe tó ń gbọ́ yẹn alistima ìlàkìrá àti lùkùránì bó o ṣe ń gbọ́ yẹn ó tún gbà ládàá lọ́dọ̀ ọlọ́ torí tó o ń tẹ́tí gbọ́ fújì náà ó gbẹ̀sẹ̀ tó o bá ń tẹ́tí gbọ́ ọ̀rọ̀ tí ọ̀dà náà ó gbẹ̀sẹ̀ wọ́n bá ń tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run ọba tó ní sánmà àtìlẹ̀ tó ní gbogbo ayé ọgbà ládà àárọ̀ ọ̀nà tá a tún máa ń gbà rí ọ̀nà ọ̀nà ọ̀mọ̀dán nìyẹn ìwọ tó rí pé ah, o ò lè tí ì kà báyìí tó máa tẹ́tí gbọ́ bó tún ṣe ń tẹ́tí gbọ́ lásán o tún soríire lọ́dọ̀ ọlọ́run òun ni. mi ẹ̀mí wọn jẹjẹn ilé ẹ̀sẹ̀ tí wọ́n máa sàn kan nígbà tí ni yọnu sí tọ́wọ́ adìpọ̀ ka kùránì anabi sallallahu alayhi wa anabi tó jẹ́ ọ̀gá gbogbo àwọn sálàfù lè wú mọ́ anabi bú sẹ́kún ni ááyàwó lọ́kànjọ́ náà lọ́hùn ṣèbí sọ́rọ́tù quran chapter four verse forty one òun làáfà wa abdullahi ibn masoud òun lọ́ka ńgbò débi fàkẹ́ifà ìdájí iná mi ń kúlẹ̀ ọmọ tí ń bí ṣahídé wájú iná bí káàlà àwùlá ìṣahídá ńgbò dé àárín ni ó ṣe rí ń jọ ọgbìn dàlùkìyàmọ́ ńgbà gbogbo wa hmm, so pẹ̀lẹ́ lẹ́rìí pé ọ̀yà sànàbí ọlọ́run tó jíṣẹ́ fún ó jíṣẹ́ fún wa o ó jíṣẹ́ o ó sọ̀rọ̀ wọ ọlọ́run o àwọn ànàbí ọlọ́run ọmọ ni aláàjíṣẹ́ á wà á mú wa ànàbí wa lórí gbogbo àwọn èèyàn yìí lórí gbogbo ayé àtàwọn tó ọba láyé ànàbí wa bú sẹ́kún ọlọ́run bá ní kí ànàbí wa Muhammad sallallahu ànàbí ní hasbuk hasbuk ànàbí ló tó ọba ó tó hasbuk hasbuk ni ọmọ kakura ni ó tó ó tó. afa àwọn abdullahi ibùnú masoud ọlọmba ni yọ́nú sí wọn wọ́n ní kí ni ó fàtàfàtù nígbà tí máa gbójú ẹ̀yìn fàyídà àyìnà òtẹ̀dẹ̀rẹ̀fà ojú ànábì ti ń dà sallallahu alayhi wa wa sallam ni masoud bá ní kí ànábì wa wọn ojú ti ń sunkún fàyídà nígbà táwọn ò fi láwọn wò báyìí àyìnà òtẹ̀dẹ̀rẹ̀fà ni ojú ànábì méjèèjì ti àáfàá nírú àwọn eléyìí wá pọ̀ nínú ṣe sí àwọn sálàfùlì umma wọ́n máa ń ka kùránì bíi tàdábòrò wà faham wà bùkà mìnàkàṣe àti ìlà wọ́n máa ronú sí kùránì wọ́n gbọ́yé ìyẹn wà á fa ẹkún fún bẹ̀rù ọlọ́run ìjọ wò lè mẹ́tì sí kankan wàá na akọ́rọ́ wò lè kùránì lẹ́ni tí mò ń ka kùránì Rashid Hashim bẹ̀rù ọlọ́run ìjọ wò ló ti sọ kankan lẹ́ni tó ń ka kùránì ìwọ tí wọn náà ń gbọ́ mi ìjọ wo ló ti kankan yìí wà á ń tà tẹ́kọ̀rọ̀ wọlé quran tó ń ka quran bí fahamin wà tàdábúrí wà bukain min khashiyatillah lẹ́ni tá à ń ronú sí quran tá à ń gbọ́ yé tá a dẹ̀ ń sunkún bẹ̀rù ọlọ́run tí èsì kan ṣe rí mi ọlọ́run ṣàlékún yìí máa ní wa já lè máa ronú sí quran já lè gbọ́ yé já lè máa sunkún fún bẹ̀rù ọlọ́run bá nàbí ṣe ń sunkún àwọn sálàfù lè máa ń sunkún bẹ́ẹ̀ ni káwa náà ò máa ṣe tá a bá ń tìlàwà nu Ramadan ká farabalẹ̀ wọn bá tá a bá rí tìlàwà ká gbọ́yé ká ronú sí i kó fa ìbẹ̀rù ọlọ́run jáde fún wa kọ́lọ́run já sórí rẹ̀ àáfàá ní mọ́sálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ń tọ́wá nínú àwọn ẹ̀rí kan sótìyé nípa kíni o anahayu ankirọ́ atilukura'an fi àkọ́lé mẹ́ńsálàsìn nípa pé kò mọ̀ dáa tó ká wá parí odidi kùránì for less than three days fún tí ò tójọ́ mẹ́ta àáfàá ní ká lọ gbọ́yé a sì rí pé náà àwọn sálàfù yìí lárímàmù ṣàfihì tí ń ka sixty àrímàmù buhari tó ń ka forty àtúndínú àwọn àáfàá tó jẹ́ pé ìjọ méjì náà fi ń parí odidi kùránì kan àáfàá ní ká lọ gbọ́yé ooo àáfàá wa ibnu rajab alhambali alhafid ibnu rajab alhambali ọlọ́run kó bá ní sàlékún dáadáa fún àáfàá wa àgbà dáadáa yìí àwọn náà wọ́n kọ tíra sẹ́rù àrùbáyé náà wà wíyà o tíra àwọn tí wọ́n fi àdìsí bíi mẹ́jọ kún báyìí tó fi di àdìsí fifty Jami'ul Ulumi wal Hikam ó dàbí àbí kọ́pì rẹ̀ kan bẹ pẹ̀lú mi bí tí mo ti ń rìkọ́dù yìí ọlọ́run bá ní san àwọn àáfàá yẹn ní ẹ̀san olóore Jami'ul Ulumi wal Hikam àwọn àáfàá wa nù. No títíra àwọn kún fún ìmọ̀ kọ́lọ́njá lè ṣàǹfààní níbi àwọn ọmọ wa àwọn ọmọ wọn tí wọ́n fi ilẹ̀ fún wa hmm, káàkà kádẹ́gbọ́yé tiwa nù sàtúnráyè kàsáráyè gbọ́yé ọlọ́run bá lè sàwọn àfáà ilẹ̀ sàn rè bàbá Ibn Rajab al-Hanbali wọ́n wá ń ṣàlàyé lọ pé ẹ̀yin èèyàn ẹ má fúnra yín ní confusion lódodo lára di ìfì kan pé ẹ máa ń ka kùránì fún tí ó tọjọ́ mẹ́ta lámúyẹ̀ kọ́ àwọn pé kò ní gbọ́yé dáadáa bàbá ní ẹ lọ gbọ́yé pé wà ìnàmọ̀ wúrìdà náháyú ankiro àti lukuran fi àkọlì min salasin alalimọ̀dá àwàmà aláàdáàlì bàbá ní ẹ̀rí tó wà yẹn pé kò dáa tó yẹn fẹ́ni tó bá já sí pé ntọ́ máa ń ṣe ń gbogbo ìgbàanu ní tó ń ṣe continuously and persistently throughout the year bàbá níyẹn ò dáa tó fáàmà fílà ọ̀kọ́ tìlẹ̀ mọ̀fàdọ́là kàṣárì Ramadan khususan alayali lẹ́tìtìlọ́mọ̀fíyàlá ìlàtọ̀lọ́kọ́dẹ̀ẹ́ aw fil amakil mufadola kama kata liman dakhala amin gairi aliha fayustahabbu liksaru fi'a min tilawati alquran eguti nama lizaman wal makan bàbá nífẹ̀ẹ́ rí ẹni tó bá já sí pé àwọn àsìkò kan tán lọ lọ́lá bíi inú oṣù ramadan pàápàá àwọn òru tá a máa ń wá lailatul qadir àbáwọn ààyè abọlá ẹnìkan tó lọ ní ọlọ́sẹ̀ umranu àwẹ̀ ọlọ́sẹ̀ ájì lọ́wọ́ aláǹfààní àti wàánu kàába jẹ́ òní tó tún dé mọ́ka lọ́wọ́ à ń parí kùránì kan lójúmọ́ torí pọ́ wà láàyè abiyì kí láàdá rẹ̀ náà lè pọ̀ wájú ọlọ́run kí èdè ẹ̀ para mọ́ta ní ọ̀kẹ́ lọ́pọ̀tunity ni bàbá ní òsì tó burú kéèyàn ọ̀pọ̀ gán ní ti láwa ti lè lẹ́yìn tí kùránì tó pọ̀ hmm? wọ́n ń dọ́gbọ́n àbí mọ́sálásí akọ́sọ́ ní Palestine bàbá nírú ń táwọn sọ iná lọ́rọ̀ kí wàá bá kọ́ọ̀lù Ahmad wa Ishaq wa gairihima irú ń táwọn sọ ní Imam Ahmad bọ́nà àǹbàní sọ irú ẹ̀ ní Imam wa Ishaq bọ́nà rahawai tí wọ́n jẹ́ àfáà fún Imam wa Bukhari irú ẹ̀ ní àwọn náà sọ bàbá ní wàá lé ìyẹ̀dúlù amalu gairihim iṣẹ́ táwọn nínú àwọn sálàfù tó tẹ́sán àwọn àfáà yìí ṣe ibi tó ń tọ́ka sínú pé tó bá jẹ́ pé torí ọlá tó ń bẹ́nu Ramadan afẹ́ kó ọ láwọn àbọ̀lá tó ń bẹ ní mọ́kàmọ́dì náà gbà lọ ṣe ìbáadá ń bẹ̀ la ṣe kàńtọ́ pọ̀ wọ́n ní òsì tó burú ṣùgbọ́n àtọ̀ fúnra wa mọ̀ràn náà pé ìwọ̀nba tá a bá fẹ́ kà náà even ká fẹ́ parí ẹyọ kan lójúmọ́ ká farabalẹ̀ ká ká jẹ́ kára àfihàn ọ̀jáde níwọ̀n bá bá bá ṣe lágbára mọ́ ká máa ronú sí níwọ̀n bá ń tọ́lọ ní agbọ́yé ń bẹ̀ níwọ̀n bá ìbẹ̀rù ọlọ́run ti bá ń bẹ lára wa ká fìbẹ̀rù ọlọ́run kan ká sàn kíkúrà á ní òòlè ṣiṣẹ́ fún wa lẹ́yìn ìgbà tí Ramadan tó bá lọ ọlọ́run jẹ́ aṣoríire ayé àtijọ́ ọgbìn ilé alkiyama ẹ̀yin arúsẹ̀ ọlọ́run á pàdé ní episode five fikiru Ramadan part four òun la parí yìí nínú àwọn iṣẹ́ ìjọsìn tán fẹ́ ká máa ṣe a tún ti fi ọ̀rọ̀ tìláwá tó lè kóra nǹkan a ti sọ̀rọ̀ àwẹ̀ a ti sọ̀rọ̀ ọ̀run àwọn àrùn náfìlà oríṣiríṣi àwa fi ọ̀rọ̀ tìláwà kún bí idni rahman a tún bẹ̀rẹ̀ lórí iṣẹ́ rí mi nǹkan àfẹlẹ̀ ọmọrí bá kéya kọ́lọ́n kó sọ èmi wa subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa anta wa rahmatullahi wa barakatuhu.